أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọlọ́ba tí ó lẹ́tọ̀ sí ọpẹ́ àtọ̀rẹ̀kẹ́ àti gẹ̀fà Ànábì wa Muhammad kẹlọ́wà kí ó kẹ́kẹ́ ògì àti àwọn ará alẹ́ àti àwọn ìjọ rẹ̀ àti gbogbo ẹ̀yìn tó wá dìrọ̀ mọ́ Islam tí ó fi jẹ́ ọgbọ́ èdè kọ́lọ̀ jájọ wà nínú wọn òní ni ọjọ́ kẹtàlé ní ọgbọ̀n nínú Ramadan Ramadan 1000 eh, eh sorry ọjọ́ kẹtàlélógún mo fẹ́ wí <laughs> ọjọ́ kẹtàlélógún nínú Ramadan 1447 lẹ́yìn hijira nabi wa sallallahu alaihi wasallam omi pàwẹ̀ ti wọ́ra rí <laughs> níṣe sí àwọn bàbá wa ní mọ́sáàsì ọjà wọ́n máa ń parí ẹ̀ lọ́ndì 25 ìnẹ́bọ̀ sí Saturday inshallah kọ̀sẹ́ ní wọ́n parí ẹ̀ sáájú wọn gbogbo Ìbàdàn níjọ́ àwọn bóyá ti ń ṣẹlẹ̀ nísìn o <laughs> láti wá parí tí wọ́n tán sọ láàárọ̀ títí 12 mọ́ wà mọ́ 2 wọ́n parí àwọn mìíràn àwọn parí tí wọ́n bàbá parí ẹ̀rọ ilẹ̀ 25 àbí 26 wọ́n <laughs> ṣùgbọ́n gbogbo yẹn àṣájọ́ ni èyí parí tefsir èyí sì parí àdúà èyí sì ápùn parí àdúà <laughs> ṣùgbọ́n èdè tí a gbọ́yé ńgbà náà tẹ́ pé irú rẹ̀ ò sí ìlú tẹ́lẹ̀ irú nǹkan tefsir tí a máa ṣe nú àwẹ̀ ilẹ̀ haúsá ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀ kò sí bàdà rárá wọ́n sì ń ṣe Islam létà ń torí pé ìmísíra ẹni sọ̀rọ̀ di pé wọ́n dálẹ̀ náà ní ìlú Ìbàdàn ó dá ń gbà tí wọ́n kọ́ dálẹ̀ gan gẹ́bí ìtànta agbélẹ́nu àwọn bàbá kìí ṣe pé tẹ̀fsìrì gan ní ẹ́ fi bẹ̀rẹ̀ wáàsí lásán ni ẹ́ máa ń ṣe nínú Ramadan so ní ọwọ́ àárọ̀ mọ́sàn ẹlòmíì mú rọ̀lẹ́ ẹlòmíì mú ẹ̀yìn ṣáì lálẹ́ nígbà bá ká sámútán so kódà ó lẹ́yìn ṣáì yẹn èmi náà náà tún ba àwọn Dr. Adubari Adétúnjí àwọn náà máa ń ṣe ní kọ̀bọ̀mọjẹ́ ń gbà kan so pẹ́pẹ́ lẹ́yìn ṣágbà wá kásámúná lásẹ̀ tún lọ bẹ̀ níjọ́ ńgbà tí wọ́n bẹ̀rẹ̀ afẹ́ ìrí pé kọ̀sẹ́yìn kan tọmọ tẹ̀fsir kọ̀sẹ́yìn tó lè jókòó ikùn fẹ́ tú kùránì láti bẹ̀rẹ̀ dópin ọyà ọmọ gbọ́ òkú sí ìmọ̀yẹ́ ń dé díẹ̀ àyà kùrán pọ̀ ń àdísì pọ̀ ń ń bọ̀ wá yá ní ẹ́sẹ̀sẹ̀ wà bẹ̀rẹ̀ pé káti ẹ̀gbé láti fatia káwà gbé dé náà wọ́n bẹ̀rẹ̀ sí ṣe díẹ̀ dìlà wọ́n ríyàn kọ̀ọ̀kan tí wọ́n àṣẹ ń yọjú tí wọ́n sì tafsir ìpìlẹ̀ rẹ̀ gangan wọ́n ń pè ní táúsírì ṣùgbọ́n kéde tafsir gangan ni ẹ gbé wájú ṣùgbọ́n ó sì wá sí oríṣiríṣi mọ́ra wọn fáwọn èèyàn gbà náà létà lẹ́yìn ọ̀rẹ́ ni tafsir ṣe wà bẹ̀rẹ̀ so kọ́lọ̀ nǹkan bá kẹ́ gbogbo wọn ọkọ̀ àwọn pọ̀pọ̀ sínú kẹ́ ọlọ́run kọlọ̀njá náà látùbọ̀ tán dáadáa iṣẹ́ wọn tí wọ́n sílẹ̀ náà ni àwọn náà gbé lọ́wọ́ ìlàdébá ìdáwà bá sílẹ̀ ní ìsìn àwọn ọmọ tí wọ́n náà débá kọlọ̀njẹ́ káwọn náà débá dáadáa lánàá ni a sọ̀rọ̀ lórí ìtìkáf ìkóradó ní mọ́sálásí àìsọ ìtumọ̀ rẹ̀ ní ìbámu sí nọ̀dáhìbìlì fìkìyà lárúbà lẹ́yìn ìgbà yẹn so amẹ́rin wa nù tíra ọlọ́run àti súnà Ànábì sallallahu alaihi wasallam ìmẹ̀ ẹ̀lá dúó sí ní àná àwọn onímọ̀ sọ wípé kí ni hikima kí lọ́gbọ́n ta fẹ́ fàyọ níbi ìkóraró nínú mọ́sálásí láti sin lọ́run yìí ń tọ́rọrùn ni àwọn nǹkan tí ma ń dí ni lọ nípa sínsin ọlọ́run sánsan kàtàkété sí i kódà rínú àwọn àfáà tó yẹ pé kó tó níyàwó ilẹ̀ tasí ọmọ tó bá ti níyàwó ọmọ òkun ìdíwọ́dé pẹ̀lẹ̀ pé Islam ni àmọ́ níyàwó nítorí pé a fẹ́ ní mímọ̀ àbá fẹ́ kọ́ àwọn èèyàn kéwù ṣùgbọ́n rínú onímọ̀ tó prefer bẹ́ẹ̀ fúnra ara rẹ̀ ó sì ní àṣeyọrí dáadáa wọ́n sì ní àṣeyọrí dáadáa so ìfi àsìkò lẹ̀ fún ti ọlọ́run bàdé kí ọlá òun náà ni

ó tún wá ń ṣe àṣegbọ́rẹ́ gbígbà rẹ̀ wá wà lọ́dọ̀ ọlọ́run gbígbà rẹ̀ wà lọ́dọ̀ ọlọ́run bó ló ṣe wá sọ pé wọ́n ti ṣàṣegbọ́rẹ́ kó tó wá di wà níbi ọlọ́run ẹnì ẹ̀tọ́ bá sọ èsì wà níbi ọlọ́run ọ̀rọ̀ sọkúsọ ní gbogbo yẹn so wìláyà ìsúnmọ́ ọlọ́run ọba àlekíọlá ọ ń bẹ látara ìtìkáf kéèyàn fásìkò lẹ̀ òfin mọ̀ Qur'an so yóò jẹ́ kí ọkàn ọpa sófo kó níbi ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ó dì lọ́wọ́ yóò jẹ́ kó múra álẹ̀ bí ó ṣe lo oṣù mọ́kànlá tó kù nínú ọdún so àwọn onímọ̀ sọ pé àsìkò tó dáa jù téèyàn máa ń ṣe náà lásìkò tó ànàbì sàṣálàm náà máa ń ṣe òun náà ní mẹ́wàá ìkànnì kálíbà àṣekòǹgẹ́ lè látòlùkọ́dẹ̀ kọ́lọ̀njẹ́ àṣekòǹgẹ́ kó sì gbáyé sí fún wa lẹ́yìn ilé làwọn àfáà sọ̀rọ̀ lórí wípé àsìkò wo làá máa ń ṣe ìtìkáàfù àsìkò olóṣì kéré jù ta lè lò nínú ìtìkáf táàfi pé ọba ti ṣẹ̀rí àwọn àtọ́ pé ọ̀rọ̀ àwọn màlìkí alákọ̀ọ́mọ́ sọ torí inú èmọ̀ tó tún ṣẹlẹ̀ ní àsìkò ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ọ̀sìn ti ẹ̀mọ́ mọ́tàbù màlìkíyà àjámọ́ra wọn pàtàkì jùlọ nígbà tó ti jẹ́ pé ayé àkídà islam bẹ́ẹ̀ náà sì ni mazhabul hanbali fil fiqh mazhab imam ahmed nínú fiqh tẹ́yẹ́ pé kò sí dáúlà kan tí yọ́jẹ́ kọ́ ń dá lù tẹ́lẹ̀ ọfán káàkiri ni ó wà ní Damascus ó wà ní Syria so apá kan wà ní Kuwait wọ́n fán káàkiri báyìí apá kan náà wà Misra tẹ́yẹ́ Hanabila ni wọ́n so wọ́n ká pé dídí ìlú kan wọ́n ń lò so kò sí síwájú Saudiya tọ́sẹ̀ wá tàbánà rẹ̀ nígbà sódí àti tàbánà rẹ̀ ó ti rọrùn láti máa tẹ ọ̀pọ̀lọpọ̀ tíra àbàlíyà jáde so orí khidima orí service tọ́pọ̀ bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ ọmọ akẹ́kọ̀ọ́ tẹ́mínà wà nù wọn tí wọ́n fún ní mini hadrasiya ta kẹ́kọ̀ọ́ ní Saudi Arabia ó jẹ́ kí exposure sí mazhab al kó tún hàn dáadáa so ní jami'a islamiyya walilahi alhamd fíkì muqaran ìlàmọ́ ń kọ́ mbẹ̀ alfíkì muqaran fíkí alámọ̀dábìlá arba lámọ́nkọ́ kódà kìtàbù malikiyya kan ni wọ́n kọ̀ rọ́rà fún wa wọ́n náà ni bidayatul mujtahid wa nihayatul muqtasid ṣùgbọ́n kò sí kí ìlapa lórí madhabu hanbali ọmọ sẹlẹ̀ ngbọ̀ jẹ́ ikú ẹni tó fẹ́ kọ́ wa bí tíṣà hanbali lọ́pọ̀lọpọ̀ wọn so ẹni tó jẹ́ ara alé tó jẹ́ hanbali madhabu hanbali ni a fi kọ́ wọn láti kékeré kí wọ́n tó wá ní ẹ̀sùsọ̀ sí fíìmù kọ́ran tí ó kọ̀ gbọ́dọ̀ mọ́ nílà pàtó sọmọ́dá àmì náà bẹ tí wọ́n jẹ́ mọ̀lìkíyà bí àwọn ṣàná kétàn tí wọ́n gbà síṣẹ́ bí ṣe mọ́mú dàlámínú ṣe ń kìtì ní àbí àwọn ọmọ rẹ̀ tí wọ́n wà níbẹ̀ so ṣé abdulwahab náà kan bẹ khalaf tó ṣe alwasful munasib ṣe ń kìtì ló náà so àwọn ará misra náà ṣiṣẹ́ rí ní jamiu islamiyya ọ̀pọ̀lọpọ̀ wọn so bẹ̀t ní àsìkò so ọ̀pọ̀lọpọ̀ eh, jùlọ ẹ̀ tó wà ń bẹ́ẹ̀ tọ́pọ̀ ìyún hanbali ni wọ́n kò lè ṣe kọ́mọ̀ yẹn lápá so ó jẹ́ kó kọ́gbà ní tẹ̀sí kọjá mẹ́fíàbù tó wà ń tòsí ọ̀pọ̀lọpọ̀ ẹni tó jẹ́ àfáà ní ìsìn tó síta pàtàkì jùlọ àwọn lọ sí Saudi Arabia so kò mí ìpè bọ́yá kámọ̀wá mọ mẹ́fíàbù malikiya èyí tó yẹ pé ní constitution wa lọ gbára lé ṣùgbà míì ń bẹ tó yẹ pé bá dá lọ sọ́tún sósì ẹ̀rì pé mẹ́fíàbù malikiya lọ tẹ̀sán ìgbà míì lọ́yẹ̀ dá lọ sọ́tún tó sì pé mẹ́fíàbù hanbaliya lọ tẹ̀sán ìgbà míì ẹ gbé lọ sọ́tún gbé sósì ẹ̀rí pé táwọn ṣàfíìyà tí wọ́n sọ lọ́tẹ̀sùn so àwọn hànàfíyà àwọn wá wà very wọ́n tún yàtọ̀ sáwọn yòókù wọn àbá yí pé ọ̀pọ̀lọpọ̀ àdìsí ọ̀dọ́dọ̀ wọn tí wọ́n ti máa ń ṣe fátíwá kalẹ̀ káàdìsí ò tó dọ́dọ̀ wọn àwọn míì bá dìísì mu àwọn míì ọ̀bá dìísì mu ọ̀wọ́n tó kùn bí ti wọn nìyẹn so ṣùgbọ́n nígbà míì náà ẹ rí pé òdodo ni tí àwọn náà sọ nígbà míì so àìmọ̀kan iye nǹkan tí wọ́n ti speculate kalẹ̀ tí yóò sì tíì sí wọ́n sì ní tó bá ṣẹlẹ̀ báyìí ni ìdájọ́ rẹ̀ nú ṣẹ̀ríà nítorí iná sòkòrò àbí àbí hadisi báyìí tó yẹ pé létà létà nítẹ̀ wà ń ṣẹlẹ̀ yorùbá mi ò yẹ yín lápẹjú ẹni ìsìn wọ́n bèèrè lọ́rọ̀ ìbọn mú wọn pé téèyàn kan bá ti ẹ̀m̀bẹ ní òfèrèfé kò sí ńlẹ̀ẹ̀lẹ̀ kò sì sí sánmà wọ́n sáà ní àárín fojì láàrin méjì bóò ni ó ṣe ṣe ń pàlù àlà bóò tí ìmọ̀ ìpínlẹ̀ ọmọ gbé wa gbà náà <laughs> bóò ní èsì sáré nípa àlùwàlà bóò ní èsì sí ń parun bóò ní èsì sí ń pa kíbílà so táwọn wá sí fatiwa kalẹ̀ tọ́dẹ̀ jẹ́ pé ọ̀pọ̀pọ̀ wá ń wúlò so ọlọ́run nìkan ni ọba onímọ̀ kódà fatiwa tí máa ń lọ Saudi ní ìsìn lórí ẹni tí haidọ̀ bá ṣẹlẹ̀ sí lóbìnrin tó lọ sí hajj a sì ti ní haidọ̀ kò gbọdọ̀ sí tọ̀wáf yípo olúwa àwọn trífù tí wọ́n jọ wá wọ́n jálẹ̀ automatically àwọn ọmọ tí ń jẹ́ kọ́là láòkọ́là ọ̀rọ̀ sórí kan rẹ̀rẹ̀ wọ́n wá sẹ̀sìn ní tòótọ́ ṣùgbọ́n wọn ọmọ kóbi ò lè dá travel ti wọn lọ́dọ̀ tí wọ́n bẹ́lẹ̀ dá travel so yóò sì dílé iṣẹ́ wọn tí wọ́n fẹ́ lọ bá tí wọ́n fi ń jẹ tí wọ́n fi mú tó ti ń jẹ tí wọ́n fi gbà yọ̀ǹda àjàjà jùlọ àwọn tí wọ́n bá wá ń lo èbò ṣé obìnrin yóò wà máa lọ láìsí tọ̀wáfù lè fàádọ̀ ni tí ó ti tọ̀wáfù fàádọ̀ ájì rẹ̀ ò pé ení ẹlẹ́ẹ̀kejì yọ wà nú ìhìráàmù títí tí è wá sí nínú umra kan yọ wà sí umra yọ wà dá níyàn tọ̀wáfù ìfádọ̀ nígbà bá fẹ́ ṣe tàwáfù rẹ̀ nígbà ní yẹn yọọ yọ wà sẹ́ sí yọ padà wà Bụ gbogbo àti ọba fi padà wà tó bá lọ́kọ̀ọ́kọ́ rẹ̀ gbọ́dọ̀ súnmọ́ ti parí sí ají sẹ́rí pé ni so torí wàhálà yẹn wọ́n wá mú fatiwa ìmáàmù ìmáàmù Abu Hanifa tó ń sọ wípé ẹn tí májẹ̀mú ni kọ́ mọ́ra ṣùgbọ́n kìí ṣe kọ́ mọ́ra kò ń bi jẹ́ májẹ̀mú ni kọ́ mọ́ra ṣùgbọ́n kìí ṣe wípé kọ̀ wá lè ṣe ìmọ́ra ń fẹ́ bá fẹ́ wọnú haram tó fẹ́ wọnú masjid al-haram torí kò gbọ́dọ̀ wọ mọ́sálásí pẹ̀lú haid tó bá ṣe kó lè wà ń ta kó yípo kàábà láti ta pé kò sí ẹwọ̀ mẹ́ntọ́ lọ́dọ̀ tó <laughs> bá mi òye ọ sọ pé ìrìn lásán ni a lè fi wé ìrun àákàndà níyàn pé a fẹ́ ṣe tọ̀wáàfù kì í pọ́ wá dàbí ìrun tán yányá tó sì wà ní àdísì yìí pé tọ̀wáàfù bí ìrun náà ni ọwọ́ pé ọlọ́run yọ̀ǹda fún wa láti sọ̀rọ̀ mbẹ́ nìkan ni ta bá fẹ́ sọ̀rọ̀ àgbọ̀dọ̀ sọ ọ̀dà ti àwọn jùmọ́rù ulama wá wípé gbọ́dọ̀ tánù sàtánù sọ pé ibi ìrùn ni so a jẹ́ pé èèyàn gbọ́dọ̀ mara tán yányá yóò mara kó bí haida àti nifas yóò sì sàlùwàlà ìmáàmù abọ́ àyíkú sọ pé rárá kìí ṣe kọjọ ọ̀run tán yányá ipe ìgbẹ́ ń bọ̀ yẹ pé nu haram nínú masjid al-haram láti fẹ́ ṣe yípo rẹ̀ a jẹ́ wípé a gbọ́dọ̀ wà nù mara ṣùgbọ́n ẹni tí ó yẹ pé kò wulẹ̀ ní wọnú haram ẹ̀yìn mọ́sálásí ni ó ti mọ̀ yí tí ó sì ṣe méje rẹ̀ ìyẹn ó gùn yóò sì pẹ̀ kó tó ṣe tán onóòrí méje rẹ̀ tiẹ̀ náà ṣe mo ti yẹn sìn so ní fatiwa fi wá lọ yí pé kò burú ẹni tó bá yí pé condition wà bẹ́yẹn kó fi nǹkan sára torí dọ̀rúra yẹn kó yípo ilé olúwa kó sì mọ̀ bá ọ̀rọ̀kù rẹ̀ lọ ẹ̀wọ̀ fátíwá àwọn tí wọ́n mú bà yẹn ṣe ikọ́ wá jẹ́ ká yóò rọrùn fún kò sì sí láwọn mọ̀táìbù yẹn léyìn bá lo fátíwá àwọn ṣàfihíyà àsìkò 27 Ramadan àbí lásìkò ájì tàwáfì ìfádọ̀ bóyá léyìn ó ní tàwáfì àwọn sàfíyà gbé lórí gbọ́ bá ti fọ́ kan robin báyìí àlùwàlá rẹ̀ já ọgbádùn ọgbádùn ó kò rẹ̀ ti já ó ló ṣe wá sí tàwáfù tó ní fẹ́ <laughs> àwọn bí ti náà ni so ló fi jẹ́ pé a gbọ́dọ̀ ha ìkan kankan dànù ṣùgbọ́n a mọ̀ mọ́ mọ́dábù kọ̀ọ̀kan kọ̀ọ̀kan pẹ̀lú ẹ̀ ìntẹ́rì rẹ̀ bá à ń lò ìntẹ́rì rẹ̀ bá ṣe kó kéré àgbàjù ti yẹn sìn so ọjẹ́ tó ṣe pàtàkì ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa sí tí ń so ti di pé wọn ò tí ẹ̀ ní mọ́mọ́dábù màlìkíyà gan kódà ẹlòmíì gan kò lè dákọ tíra mẹ́wàá ní mọ́mọ́dábù màlìkíyà kàbílí kẹ wá so kò sì dáa so ká mọ̀ ká sì so ká kọ́ gbogbo ẹ̀ mọ́ra wọn kó lè jẹ́ pé ìkọ̀kan mọ̀ fi síra wọn tá a lè lò lórí ìtìkáf àtó kéré jù táìmù wo ni àwọn màlìkí àsọ wípé èyí tó kéré jù lọ́jọ́ tá a lè lò ẹnu gbogbo wọn kọ́kò pé kò sígbà tá a lè ṣe ìtìkáf kò sígbà tá a lè wọlé ọlọ́run kásọpá fẹ́ ṣe gbogbo ọjọ́ pátá lọ́kọ̀ bá ọdún ló wù tó wọ́n fẹ́ wọ ìtìkáf kọ́ wá sọ di àṣà ipé àgbogbo ọjọ́ ọdún ìtìkáàfù wọ́n mọ̀ sí àà òtífẹ́ sọ di bídíà nìyẹn pẹ̀lú mùlázámọ̀ òtífẹ́ di bídíà mọ́ lọ́nìyẹn so kò sí ọjọ́ tààlé ṣe ìtìkáàfù ẹnu gbogbo tó wá kò ìpé àsìkò tá a fẹ́ràn rẹ̀ jù ó náà nínú Ramadan àsìkò tó tún wá jẹ́ pa tún fẹ́ràn jù lọ kọjọ́wọ́ parí nínú Ramadan bá Nàbí sallallahu alaihi wasallam mú ń ṣe so ìmàlìkí àsọ wípé ó kéré jù àti ẹ̀wà mú ọjọ́ rárá àbásíkò rárá ọjọ́ kan ọ̀sán kan òru kan kọjẹ́ pé odidi ọjọ́ kan á lò nínú ẹ̀tìkáf ṣùgbọ́n tẹ́yàn bá fẹ́ ṣe dáa kọmọ́jì ò dín lọ́jọ́ mẹ́wàá kọmọ́jẹ̀ kó dín ní ọjọ́ mẹ́wàá tó jẹ́ pé ọjọ́ mẹ́sàn-án ni pẹ̀lú pé ó ń ka Ramadan òpè kò sí wọ̀n yẹn inṣáàlá ta'ala òun náà ti dá báyẹn àwọn sọ wípé ọ̀ràn àyàn ní kéèyàn wà nú àwẹ̀ ọjọ́ àwẹ̀ Ramadan ni àbọ̀jẹ́ àwẹ̀ míì ẹni tí ó gba àwẹ̀ tó bá ṣe ìtìkáàfù àwọn yẹn ní òní ìtìkáàfù lọ́dọ̀ tàwọn kódà tó bá ṣe wípé àròyé kan ló mú ká ìṣesí kan ló ìdí kan lọ́fà fà táwẹ̀ rẹ̀ fi já kìí sí pó fínlífíndọ̀ lọ já tó ti bẹ́ẹ̀ náà ìtìkáàfù rẹ̀ ti dó lọ́dọ̀ àwọn màlìkíyà so bí ẹni tí ń ṣe ìtìkáàfù lọ tí haidọ̀ rẹ̀ dé kó jáde yóò mú táìmù mi gbà tí ọba jẹ́ kó lérí rẹ̀ fọlọ́n tẹ́lẹ̀ kò ṣe wọ̀ bẹ́ ọtán nìyẹn tọ́wáyé kó túbù lẹ́yìn gbà tí bá tán yọ padà sínú ilé tọ́wáyé kó sì lérí rẹ̀ fọlọ́n ni òǹkà ìtọ́ba ti ṣe yóò mọ̀kà ìtọ́ba sẹ́kùn gbà tí haidọ̀ rẹ̀ bá tán yóò wá complete rẹ̀ so ẹn yóò tí ó bá ti lágbára àti gbààwẹ̀ wọn láwọn ọ̀ràn ń sẹ́ o kọmọ́sẹ̀ ìtìkáàfò lọ́dọ̀ àwọn malikiya tí wọ́n nìyẹn àwọn hanafiya àwọn sọ wípé àsìkò tàwọn kò sí àsìkò téèyàn lè lò kódà bó sì ìṣẹ́jú kan kọ́sà dàníyàn kò tó wọlé kọ́ fẹ́ kóra dó lé ọlọ́run ṣùgbọ́n tó yẹ ká sọ pé kódà kó sì jẹ́ ojú kan ẹ̀rí pé ìjẹ́jú kan ọ̀bá láàká ìwọn náà mọ̀ pọ̀sẹ́ tí ó ṣe ṣùgbọ́n kan sọ ń sọ yí pé àkáti ẹ̀kọ́ tí a wọ́ọ̀sì so ti ń sìn so mo bá alága là ń pè yẹn kò sí wọ́n bẹ́ẹ̀ nu ọ̀rọ̀ ṣùgbọ́n tí ó pọ̀ mọ́ ìṣẹ́jú kan ló ń fẹ́ lò tí ó ṣe àjẹ́ tí a ní tán ránṣẹ́ so ṣùgbọ́n tí a kàfẹ́ sọ kó sì gbáyé téèyàn lò kì í sí dandan kó pé ọjọ́ kan kì í sí dandan kó pé ọ̀sán kan kì í sí dandan kó pòrù kan so ó ní ọ̀wọ́ pé ó wà ń bẹ̀ ó sì ti dàníyàn kó tó wọlé kódà tó bá yẹ pé ó dàníyàn yí pé mufti ń bẹ nínú mọ́sálásí àsìkò tí mufti ń tí ó fi wà nínú mọ́sálásí náà ló fi ṣe ìtìkáf òun ó dúró ti mufti ń yọ gbàládá ipé ó ṣe ìtìkáf nínú mọ́sálásí nítorí fatiwa wọ́n ní kódà bó ṣe pé orí ìrìn lásán ló wà bó ṣe ń wọlé náà ni mufti ṣe tán tó náà dìde ní wọ́n bá tún jọ jáde nítorí àníyàn tó ti ní kó tó wọlé òun yóò gbà ládàá rẹ̀ àwọn Hanafiya sọ wípé àwẹ̀ nàfílà ìsọ kìí ṣe dandan o nípa ìtìkáàfù so bàbá nù Ramadan good and fine tí ìbá ṣe nù Ramadan o lè wá ṣe ìtìkáàfù láìgbàwẹ̀ ìtàfi ní ká mọ mọ̀dáìbù yípo náà nìyẹn àwọn sọ pé lọ́dọ̀ táwọn èèyàn lè ṣe ìtìkáàf láìgbàwẹ̀ ẹ̀rì pé yìí ò sí rọrùn torí pé ẹlòmíì bẹ tó yẹ pé ń dà láàmú so àbí kọ̀ǹdíṣẹ́ rẹ̀ ọgbà àwẹ̀ ńjọ́ yẹn ṣùgbọ́n ó wù kó jókòó sí mọ́sáàsì kó wọn máa ka ọ yàtọ̀ sí pé ń retí èèyàn ọ yàtọ̀ sí pé ọ fẹ́ ṣiṣẹ́ bì kan kọ̀rí bí kòrí ilé lọ lọ́wọ́ ajókòó mọ́sálásì yun yàtọ̀ àkùrán ti bá ń kààyàn kùrán yun èsè ìtẹ̀káf ìtẹ̀yàn dánìyàn rẹ̀ kún fẹ́ mọ̀mọ́ dùn sínú mọ́sálásí láti ṣe àwọn ìbádà tí òfin àníyàn míì kún ju ìtẹ̀káf lọ gbogbo ẹ̀ náà ni ó mọ̀ ìgbàládá lọ́dọ̀ ọlọ́run lọ́dọ̀ tàwọn sọ̀tọ́ ayé kó ń ṣe ìtìkáàfù lọ́wọ́ tó yẹ pé kìí ṣe pé ó ṣe lọ́rùn èèyàn fúnra rẹ̀ tọba wá já tí ò lè ṣe lọ́wọ́ ti dà ní ẹ̀kọ́ ó ṣe lẹ́sìn mo ṣe bọ́ ní mọ́sá sí títàwẹ̀ ìparí ló ṣe ó ṣe ń dọ̀ta ọkàn sí lọ lọ́dún ìdíkọ́ ọkàn bá ṣẹlẹ̀ àbí òun náà ló ti ẹ̀mọ́ pé jẹ́ mọ́ lọlé nǹkan kan ọ̀jọ́ràn ẹ̀ lórí rẹ̀ pé àsọ pé wọ́n san padà nígbà tí ìṣe kó lésè lérí rẹ̀ fún ọlọ́ọ̀bá àlekíọ́lá so ìyẹn jẹ́ ọ̀rọ̀ àwọn hànàfíyà àwọn ṣàfíyà ní èyí tó rinlẹ̀ jù lọ́dọ̀ àwọn tó sì lálàáfíà òun náà ni pé kéèyàn dúró sí mọ́sálásí níwọ̀n bá téèyàn ò fi pé ẹni yìí inú mọ́sálásí lọ́wà tí ń sin lọ́wọ́ wọ́n ní májẹ̀mú táwọn nìyẹn tó ń túmọ̀ sí pé ọjọ́ kan ni àbọ̀ ọjọ́ ni kìí ṣe májẹ̀mú lọ́dọ̀ tí wọ́n náà kọ́sá ti lè wà ń bẹ̀ tí yíò fi mọ̀ pé ah, ẹni yìí ó wà ní mọ́sálásí bẹ́ bá fẹ́ rí ẹlẹ́wọ̀ ní mọ́sálásí tó jókòó síbẹ̀ láìpẹ́ ẹ̀hẹ́n irú ẹni yẹn wọ́n ti mọ̀ pé mọ̀tẹ́kìf wọ́n ní kódà bá ṣe pé ń rìn nínú mọ́sálásí ni tí ò jókòó kásá ti mọ̀ pé ó wà ní mọ́sálásí ọ̀rọ̀ tí wọ́n yẹ kò jìnà sí ti àwọn àhnáfù náà àwọn ànábílà náà sọ wípé kíyàn sáti lásìkò kan nù mọ́sálásí náà tàwọn náà so a jẹ́ wípé jùmúrù ulama in tọ́pọ̀ jùnú àwọn onímímọ̀ wọ́n wà lórí wípé kò bá sí wọn bá àsìkò lè yán lóòrùn mọ́sálásí tó fi ṣe ìtìkáà ó ti gbé lọ́dọ̀ tàwọn so ìwọ tó bá lè sùn nínú mọ́sálásí nítorí pé o fẹ́ ṣe tìkáàf ní madhabu jumhurul ulama o lè wá sínú mọ́sálásí kò yẹ pé ń gbọ̀bá sì tún di alẹ́ àbí àsìkò tó fẹ́ kọ lọ sùn lé ìwọ̀n bá àsìkò tó lóhun ìtìkáàfù náà ló ṣe lọ́dọ̀ hanafiya shafi'iya àti hanabila àwọn malikiya ní a ní dandagbà ọgbọ́dọ̀ lo odidi ọjọ́ kan ọlọ́ọ̀bá nìkan ni ọbọ̀ onímọ̀ ayé bò láti ma ṣe ìtìkáf gẹ́bí ta sọ pé mọ́dá malikiya náà láti kọ́kọ́ tì síwájú àwọn sọ pé ayé àti tí ṣe ìtìkáf o ní mọ́sálásí gbogbo mọ́sálásí ṣùgbọ́n o mọ́sálásí tó wà nù jáwọn èèyàn lọ ọbẹ̀ àìṣe ìtìkáf ń bẹ̀yẹn kódà bó ṣe páwọn náà ní ẹni ẹmbá ṣe yí pé lọ́dọ̀ tàwọn ẹmbá ṣe pé ọ́dà níyàn ní lẹ́mì kó ń fẹ́ ṣe ìtìkáf jímọ̀ wà bá ń bẹ̀ a pé yọ́ sẹ́sà mọ́sálásí tí wọ́n ti ń kírun jímọ̀ ṣòtọ́ wá fẹ́ lọ́jọ́ mẹ́fà ń sìn tọ́wọlé nírọ̀lẹ́ jímọ̀ tó sì fẹ́ kú ń bẹ̀ nírọ̀lẹ́ àlàmísì kìí ṣe dẹ́dẹ́gbọ̀n kó mú mọ́sálásí jímọ̀ torí pé jímọ̀ ọ̀fẹ́ kò ní fẹ́ẹ̀ kan dé bá ń bẹ̀ tí ó fi kúrò ó ìtì lójọ́ mẹ́fà kú ń bẹ́ nìyẹn mo fòye bá mi ti yé sòtọ́ wáyé pé jímọ̀ bá ń bẹ̀ kódà bó sọjọ́ méjì lọ fẹ́ lò tó wáyé jẹ́ pé jímọ̀ bá ń bẹ̀ ó gbọ́dọ̀ lọ sẹ̀sà mọ́sálásí tí jímọ̀ ń bẹ́ẹ̀ wọ́n ní lọ́dọ̀ tàwọn tó bá jáde lọ jímọ̀ tó lọ kí jímọ̀ ń bò mí ètìkáàfù rẹ̀ ń ti bàjẹ́ tó bá jẹ́ pé kò lérí rẹ̀ kò sí wọ̀ tó bá tó fẹ́ wọlé padà yọ wọlé kí òun tó wọ̀ so tó bá jẹ́ pé lérí rẹ̀ tẹ́lẹ̀ ọjọ́ kan ó kò mẹ́ nìyẹn ó gbọ́dọ̀ san gbèsè rẹ̀ padà lọ́dọ̀ táwọn so tó bá jẹ́ pé ẹni tó lérí mọ́sáàsì mọ́kà ni àbí Mẹ̀dínà ni pé bẹ̀rẹ̀ ó ti ṣe ìtìkáàfù dandan gbẹ̀rẹ̀ ló ti gbọ́dọ̀ lọ sí ṣùgbọ́n a ti sọ wípé lánàá àfẹ́ká máa lérí ipa afẹ́sì ìjọsìn fọ́lọ́run ọlọ́run yìí sáhun ní ta bá nídìí ọlọ́run ká tọrọ rẹ̀ láìsẹ̀ mọ́ sómọ́ nǹkankan wípé ọlọ́run tó bá ṣe nǹkan báyìí fún mi èmi náà sì gbàwẹ̀ mẹ́ta àà ọlọ́run lè ṣe fún ọ láìsẹ̀ kó ọ̀sẹ̀ lérí pé ọ̀fẹ́ gbàwẹ̀ fọ́lọ́run so ni ànábì sallallahu alaihi wasallam sọ pé inna an-nadhira la ya'ti bi khair wa innama min al-bakhil so ìlérí tàà mọ́ lérí pé a fẹ́ ṣe ẹ̀sìn fọ́lọ̀ yẹn kò lè mú oore kan wá kèsè pò ní ó mú oore wá bá ọ ẹ ń bá jẹ́ ahun lèyàn máa fi wá bí òun lèyàn ṣe gbà tọwọ́ ẹ̀ látara kí èèyàn máa ṣe lérí kankan míì fún so ṣùgbọ́n tí ọba sì lérí rẹ̀ afẹ́ tó bá rọrùn fún yàn kọ́ lọ ṣe ìtìkáàfù ẹni Mẹ́kà àbí Mẹ̀dínà ṣùgbọ́n lọ́dọ̀ àwọn malikiya wọ́n ní Madina lọ lọ́lá jù Mẹ́kà lọ lọ́dọ̀ tí wọn wọ́n sì lóríṣiríṣi àwáwí tí wọ́n mú wá ṣùgbọ́n èyí tó fẹsẹ̀ rinlẹ̀ jù tọ́pọ̀lọpọ̀ àwọn onímọ̀ wà lórí ẹ̀jù ó náà ni pé Mẹ́kà ń ló ní ju Madina lọ torí pé nínú àdísà Ànábì sallallahu alaihi wasallam tó fẹsẹ̀ rinlẹ̀ ó ní irun kan téèyàn bá kí ní Mẹ́kà Ọlọ́run fún ní ẹ̀san àdìpẹ̀lẹ̀ 100,000 ṣùgbọ́n kan kí Madina ọlọ́wọ́ fún ní àdìpẹ̀lẹ̀ 1000 ìrun kan tó bá kí ní al-masjid al-aqsa ní Baitul Maqdis kọ́lọ̀nkọ́ gba padà fún àwọn mùsùlùmí so ọlọ́wọ́ fún ní ládá 500 ọgọ́rùn márùn so tí túmọ̀ sí pé bí a ṣe lọ́lá sí iná ló ṣe káàyìn ọlọ́ọ̀bá nìkan ni ọba onímímọ̀ eléyìí ni mọ́dá lórí àyèwò láti ṣe ètìkáf àwọn Hanafiya náà dá sí wọ́n ní tó bá ṣe pé ọkùnrin ni ọ̀tọ̀ ní táwọn sọ tó wáyé kóbìnrin ni ọ̀tọ̀ ní táwọn sọ àìtí pàkíyèsí náà lánàá tó wáyé pé ọkùnrin ni àbí ọmọ kékeré tó ti mọ̀ tó mọ́ yàtọ̀ sí mọ́sáàsì tí wọ́n bá ti kírun jàmá iná ní kó ọwá débẹ̀ tán wọn ò kí jẹ̀mọ́ àbí wọn kí jẹ̀mọ́ kò bá ìtìkáàfù rẹ̀ jẹ́ ṣùkọ́sá ti mọ̀ pé wọ́n kí jẹ̀mọ́ ń bẹ̀ kó tó di pé yóò select ẹ̀ sòtọ́ wáyé pé àyè tí wọ́n ti ń kí jímọ̀ ni ó ní wọ́n ní ìrìntì ẹ̀ lálàáfíà dáadáa ìyẹn ò sí ìṣòro ń bẹ̀ so torí pé ọ̀rọ̀ ti wá látọ̀dọ̀ Abdullahi ibn Mas'ud tó sọ pé láàtìkáfà illa fi masjidi jama'ati a gbọ́dọ̀ máa ṣe ìtìkáf àfi ní masalasi tí jama ń bẹ̀ ń bẹ̀ tí ń kírun jama ìmáàmù tọ́bárí lọ́gbà wa eléyìí ló fi túnmọ̀ sí pé tí àwọn tí ń wọ kálíwà tí wọ́n ní ma kí ìrun jama tí wọ́n ń ṣe tí ọ̀dá gbáà ni kò sínú ẹ̀sìn Islam àti mọ́rọ̀ àti mẹ́nubà náà ní àná àwọn ṣàfihíyà àwọn sọ wípé ètìkáàfù ọmọ lálàáfíà nú mọ́sálásí tí mo fi ní àǹfààní pé káwò mọ̀tàbù mara wọn tọ́rẹ́ lómi lè mẹ́nubà ń tẹ́lómi ọ̀ mẹ́nubà wọ́n ní kódà kó ṣe pé mọ́sálásí fún ibi àjàrò ń lọ dúó sí wọ́n ló ti lálàáfíà kò séwọ̀ ń bẹ̀ so àbí òkè rẹ̀ ló dúó sí àwọn kan wà ń sálẹ̀ àbí àgbé ààyè kan tó yẹ pé ara mọ́sálásí náà ni bí ò tiẹ̀ sí inú mọ́sálásí gẹ́gẹ́ ṣùgbọ́n ara alẹ̀ mọ́sálásí náà ni so wọ́n ní kò ṣe wọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n mọ́sálásí tí wọ́n ti ń kí jímọ̀ ńlọ́lọ́lá jù lọ́dọ̀ àwọn láti pé kó lọ wá ju èmi tí wọ́n ti kí jímọ̀ lọ kó lè bá àmóríbọ́ kú níbi ìyapa àwọn onímọ̀ tọ̀rọ̀kọ̀ọ̀rọ̀ kan wà lọ́dọ̀ àwọn onímọ̀ tí wọ́n sọ wípé tó bá lọ ṣe ìtìkáàfù ní mọ́sálásí tí wọ́n tí kírun jímọ̀ tó bá ti dà níyàn pé tó bá ti ń dàsìkò jímọ̀ òun ọmọ lọ kí jímọ̀ òun ó sì máa padà bẹ́ẹ̀ wọ́n ní kò ṣe wọ̀n bẹ́ẹ̀ tí ó bá mi ti yé ṣe làwọn fi wá ń sọ wípé tí ó fi wá di pé ìtìkáàfù ẹ̀dá àbí ọjà ní lo lẹ́yìn pé tásìkò jímọ̀ bá ti ń tó òun ọmọ lọ síbẹ̀ yẹn níwọ̀n bá àsìkò tí ó fi rìn débẹ̀ tí ó fi sàlùwàlá tí ó fi kírun tí ó sì tún padà wọ́n ní kò tí pọ̀ jù ibẹ̀ náà ni ọ̀rọ̀ míì náà ti wọ̀ lábẹ́ ṣàfihíyà ẹni tó ṣe yí pé ọwọ́ ìtìkáf kò lè máa prepare oúnjẹ fún ara rẹ̀ so ti ẹ́sìn so kò sí rẹ́ tí ọmọ gbé wá fún ṣùgbọ́n níbi tí a ti máa ta oúnjẹ tẹ́gbé yọ́kàn jáde lọ́bẹ̀ ẹbá ń ta tẹ́mọ̀ ibú ẹsì bá ń ta lánàá owó rẹ̀ yóò sì gbé nǹkan yóò sì mọ̀bọ̀ ní mọ́sálásí lọ́dọ̀ àwọn yòókù ìyẹn ọ̀nẹ́sẹ́sì lọ́dọ̀ wọn kọ́mọ torí ẹ̀ jáde kọ́ wá bí ó sì rí oúnjẹ ni lọ́dọ̀ àwọn ṣàfihà kò sí wọ̀n bẹ́ẹ̀ tó bá ti jà láníyàn kó tó dìpọ́ bẹ̀rẹ̀ àwọn gbogbo tó bá ní bùkátà sí tí ọmọ jẹ́ dandan tó bá ti mọ̀ yí pé ìta ti mọ̀ ṣe tí wà nú àníyàn rẹ̀ tẹ́lẹ̀ kó tó wọlé kò sí wọ̀n kọ́ lọ́mọ ṣe bẹ́ẹ̀ náà ni tí wọ́n sáà sí ọ̀bá nílé wẹ̀ tí lé kan wà tó sí rẹ̀ tó yẹ pé ọ̀wẹ́wẹ̀ nìkan tó bá ti ní bùkátà sí nìkan ní ọlọ́mọ wẹ̀ bẹ́ẹ̀ kìí pé yọ́wà tẹ́ra alẹ̀ tí wà mọ́ bá yẹn tàkúrọ̀sọ pòpẹ́ ti gẹ́ẹ̀tì sí sọ lọ́dọ̀ àwọn ṣàfihíyà ó ti dìrọ̀rùn yọ́ kàn jáde só yọ́ pọnmi yóò gbomi rẹ̀ lọ́bẹ̀ yọ́ wẹ̀ ó sì padà sí ní mọ́sálásì so wọ́n ní ìyẹn kò disturb ẹ̀ lọ́dọ̀ ti àwọn so kó lo mọ́sáàsì jamiu lọ dájú torí pé ọ̀pọ̀lọpọ̀ ọrùn jama ni ó kì nú ẹ̀ so yóò sì rọrọ̀ tayọ kọ́mọ tàtún láti ibi tọ́wọ́ àkọ́mọ tó ń lọ mọ́sáàsì mi ń gbọ́ bàjẹ́ kó ń kí jímọ̀ náà níbẹ̀ tí jímọ̀ ó sì bá nínú ìtìkáàfù ṣùgbọ́n o tó bá sì lè rí fọ́lọ́n kó ń fẹ́ ṣe ìtìkáàfù iye ọjọ́ kan báyìí tí àsìkò ìjọ jímọ̀ ó sì wà ń bẹ̀ túláàsì ni kọjá pé mọ́sálásí jímọ̀ ni ó ti lọ sí lọ́dọ̀ àwọn ṣàfi yíyà yẹn ni ó ti níbà ó ti tẹ̀lé ti àwọn yòókù náà báyẹn tó sì jẹ́ pé nìyẹn ọ wà ẹni tó ṣe yí pé ìrun jàmáà jẹ́ ọ̀ràn èèyàn fún tó bá jẹ́ pé ru ẹni bẹ́yẹn so túláàsì ni kọlọ kí níbi tí ọjọ́ mọ́sálásí tí wọ́n ti ń kírun ẹ̀ jima. láì pé ìrun jímọ̀ lórí ti pé kóbìn ọmọ ṣe ó lè ṣe ìtìkáàfù ẹ̀ nílé rẹ̀ àyè tó ti ń kírun bí àwọn ànàfíà náà ṣe sọ lẹ́yìn ọ̀rẹ́ ìlọ́wà tó sọ pé rárá ń gbò tún wòye sí kọ̀lẹ́tọ̀ fún àìtíkáàfù obìnrin kò ní lálàáfíà tó bá ń ṣe inú ilé rẹ̀ o ní mọ́sálásí ilé rẹ̀ so onírú mọ́sálásí tó lọ́wà ní àyè kírùn tó wà ní ilé yẹn àìkó èèyàn mọ́sálásí nínú ṣẹ̀rẹ́ Islam sọ̀tọ́lọ́n sì wí ni pé wà ń tún ákìfúnà fil masajid tẹ́ẹ̀sì jẹ́ tó ń ṣe ìtíkáàfù nínú mọ́sálásí wọ́n ní ẹ̀rí táàfìmọ̀ yìí pé tinú léhun kún mọ́sálásí òun náà ni wípé wọ́n lè sọ́dì nǹkan mí kọ́mọ́já àyè kírun mọ́ wọ́n lè sọ́dì stop wọ́n bá tún sí ma omi ìdìmọ̀ ìdìmọ̀ kírun ó túnmọ̀ pé kìí ṣe mọ́sálásí ṣùgbọ́n jẹ́ ó ti wà fọ́lọ́hun ma ti

kò sí mọ́ tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ wájú ń bá ti wá ṣẹlẹ̀ báyẹn àjẹ́pé ta káwá fi ṣe pàṣípààrọ̀ ìbòmí káfowó ẹ̀rà mí àbí ká fi lẹ́ ń gba ilẹ̀ mí níbi táwọn èèyàn lò sí pé ojú kan náà lọ já sí ọlọ́ọ̀bá nìkan ni ọba onímímọ̀ wọ́n ní táwọn òfin gba ti ilé náà tó ní wípé àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam inú mọ́sáàsì làwọn náà ti lọ́ máa ń ṣe ètìkáàfù so èdúró sínú ilé ànábì wa sallallahu alaihi wasallam wọ́n ní tọ́wá dá jù ní pé tẹ́yàn bá ti ẹ̀fẹ́ ṣe lérí pé òun ó kóhùn fẹ́ kírun mọ́sálásí kan mọ́sálásí mẹ́tẹ̀ẹ̀ta tó ní ládájú ẹ̀ ni káti ẹ̀ pé kò ti ẹ̀gbọ́ sáfẹ́ sí ìlérí fọ́lọ̀ so inú kọjá Mẹ́kà àbí Madina àbí al-Masjid al ṣùgbọ́n tó bá lérí mọ́sálásí míì tí èsè yùn ipé òun lérí fọ́lọ́ǹgún wọn lọ ṣe ìtìkáàrù mọ́sálásí ọjà bá lápèjúwe lọ́dọ̀ àwọn Hanabila àti àwọn Shafi'iyya wọ́n ni ò sí wọ́n bẹ̀ lọ́dọ̀ àwọn kó sì lọ sí ń bẹ̀ ṣùgbọ́n ṣùgbọ́n ọlẹ́tọ̀ọ́ kó se ń bòmí kọ̀ lẹ́sẹ̀ tó bá lọ sí ń bò mí torí pé kò sí ọlá kankan tó wá nínú àdíìsì fún bí tó dáa kan ọlá kankan wà lọ́dọ̀ àníṣà sáà pé mọ́sáàsì ọjà bá ládà kan bẹ́ẹ̀ nìbàdàn àbí tí mọ́sáàsì ọjà nínú Ìlọrin kò sí ládà kankan tó wá ń pa rẹ̀ nínú Kùránì àbí àdíìsì so tó bá wá dákọ̀ rẹ̀ bí ìgbà tó dákọ̀ ẹni mọ́sálásí náà ni so ẹni mọ́sálásí ló ti lè ṣe kò sí lẹ́sẹ̀ kankan ṣùgbọ́n tó bá yán tó bá sọ nínú àwọn ti mẹ́tẹ̀ẹ̀ta yẹn ọfẹ́ sojú kòkòrò ládá tí ń bẹ́ẹ̀ ní ó di túláàsì kọ́ lọ sí níbẹ̀ ìyẹn mọ́sálásí almasjid alharam ti mẹ́kà àbí almasjid nabawi tó wà ní madina nabi sallallahu alaihi àbí almasjid al tó wà ní palestine ó ti wá nú àdísì Ànábì sallallahu alaihi wasallam tí Bukhari àti Muslim gbà wá látọ̀dọ̀ Umar bin Khattab radiyallahu anhu kọ́lọ̀nkọ́ yọnu sí ó ní mo sọ fún òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam pé inni nadharitu an a'takifa laylatan fil masjidil haram faqala lahu nabiyyu sallallahu alaihi wasallam awfi bi nadhrik ó ní mo láàrin mi àtọ́lọ́n pé máa fi òru kan máa fi ṣe ìtìkáàfù ní mọ́sálásí tó wà mọ́ka mọ́sálásí ọ̀wọ̀ al-masjid al-haram mọ́sálásí ọ̀wọ̀ òṣìṣẹ́lọ́n sàsálàm wá fèsì pé a ó fi benedict lọ pé ìlérí rẹ̀ tó ṣe fọ́lọ́n tí túmọ̀ sí pé torí masjid al ṣùgbọ́n tó bá ṣe pé ó sì lérí pé òun ó ṣe mọ́sálásí òun ó ṣe ìtìkáàfù ní mọ́sálásí kan tí èsì mẹ́tẹ̀ẹ̀ta hùn ọlọ́run wá kẹ lọ́bá bọ́sásìkò múra lọ́bá lọ múra ọwá sí ní mọ́sálásí mọ́kà yìí náà ti gbé sẹ́ǹpá tọ́kó lè sí ẹni wí àtẹ́lẹ̀ náà tẹ́lẹ̀ láìsẹ̀ lọ síbi mọ́sálásí tẹ́hùn torí ọ tún sọ̀yùn dìbídà nìyẹn so kọmọ̀ bá dìbí dí àmọ́ lọ́wọ́ àwọn afáà ló lè ṣe anywhere ṣùgbọ́n ọlọ́run wá bò láti rí ọwọ́ <laughs> àníwọ̀ dínà lọ́bá rántí ìlérí rẹ̀ àbọ́wà mọ́kà lọ rántí ìlérí rẹ̀ àbọ́wà fàrẹsínà lọ rántí ìlérí rẹ̀ so ó lè ṣe nìkan nínú mẹ́tẹ̀ẹ̀ta yẹn ṣùgbọ́n tó bá lérí pé òun ó ṣe nù ìkànnù mẹ́tẹ̀ẹ̀ta yẹn kò gbé tó bá ṣe ń bò mí ṣùgbọ́n gbé tìmí tìmí ò gbé òun

àwọn ànábílà nípa àyètíyàn ti ṣe ìtìkáf wọ́n sọ wípé kọ̀lẹ́tọ̀ kí ọkùnrin ó ṣe ìtìkáf tó sì jẹ́ pé ọkùnrin yẹn jàmá jẹ́ ọ̀ràn yẹn fún àfikọ́ jẹ́ pé mọ́sálásí tí ó bá ti ṣe kó náà jẹ́ mọ́sálásí tí jàmá bẹ̀m̀bẹ̀ ọ̀pọ̀rọ̀ mi ẹ̀ ti yé ọkùnrin tó yẹ pé ọ̀ràn yẹn ni kó kírun jàmá kò gbọ́dọ̀ ṣe ìtìkáàfù bí kankan àfikọ́ jẹ́ pé mọ́sálásí tí ẹ ti ń kí jàmá náà ni ó ti ṣe àwọn tí wọ́n àwọn ànábílà ni so àti tó ń lẹ́nu ọ̀rọ̀ àwọn ṣàfíyà àwọn ànábílà sọ́rì wọ́n ṣe kíkí ìrun ọ̀ràn èèyàn wọ́n ṣe lọ́ràn èèyàn tí wọ́n kíkí ìrun jàmá tí wọ́n pé ọ̀ràn èèyàn ni so ń bọ̀ tún wá jẹ́ wá ṣe ìtìkáàbù tọ́ọ̀bà tún wá lọ sí kírun jẹ̀mọ́ o ti sá fún tó jẹ́ ọ̀ràn nìyẹn wọ́n lọ kí níbòmí kọ̀lẹ́láàfíà tọ́bà sì lọ kí níbi tí èsè mọ́sálásí afọ̀n ìtìkáàfù rẹ̀ ọ̀la láàfíà a ní kò sí àpẹ ẹnu lórí eléyìí láàrin àwọn onímọ̀ torí àbúrà pé haliwa tí wọ́n ń kíwe condemn kò sínú ẹ̀sìn wa rárárárá tí wọ́n bá ní ànábì wa sallallahu alaihi wasallam ìmọ̀ lọ gáàrù Hira tí ó wà mẹ́ láwọn àsìkò kan tí ó meditate kó tó wá padà wá sílé so èsì lórí ẹ̀ ni pé àsìkò tí ń lọ sí gáàrò Hira àsìkò tí ò tí ìdáná bí ọlọ́ni àsìkò tó fírí tí ò tí ìdáná bí ọlọ́n nígbà tí Jibril wá bá pẹ̀lú Iqra ní gáàrò Hira àgbọ́ nínú tàn àgbọ́nú àkọọ́lẹ̀ kó tún wá padà sí gáàrò Hira ìwà lọ so ó ti yàtọ̀ so kéèyàn ọpa sófò sínú ilé kó lóun ṣe káliwà kò bá ṣẹ̀rí ọlọ́run ọlọ́run tó wá kànpá ń bí ọ̀rọ̀ ìtìkáàfù tó bá ṣẹ̀rí àmú pé wala tubashiruhunna wa antum aakifuna fil masajid so ẹ má súnmọ́ àwọn obìnrin tẹ́ jẹ́ tí ó ń ṣe ìtìkáàfù ní masalasi títún ẹ̀ pé masalasi lèyàn ti máa ń ṣe ìtìkáàfù wọ́n ní tí èbá ṣe pé mọ́sálásí jẹ́ ọ̀ràn yẹn ni ọlọ́ọ̀bá ìlékè láì bá ti dákọ mọ́sálásí ń bì kìbákà sọ wípé wala wa antum akifu tí ìbákà sọ nìyẹn pẹ̀mọ́sùmọ́ obìnrin yìí tẹ́ bá ń ṣe ìtìkáàfù torí pé ìtìkáàfù fúnra ara rẹ̀ lásán ọta kòkó á jẹ́ pé obìnrin yóò dùnmọ́ kìmọ̀ lẹ́ láàrin ṣùgbọ́n bọ̀ yẹ pé mọ́sálásí ọ̀ràn yẹn ni ọlọ́run tó wá fi wa antum akifuna fil masajid ó ziyada tó takid láti sàlékún kíkànpá má ọ̀rọ̀ yẹn ẹ̀yìn yóò tó bá lọ sí ìtìkáf níbìkan tí èsì mọ́sálásí àbí ó lọ sí mọ́sálásí kan tí wọ́n ìkírùn yẹn jẹmọ́ ń bẹ̀ nǹkan méjì ni ó sùúrù ẹni bẹ́yẹn alákọ̀ọ́kọ́ tẹ́ríkìlì jama àti lùwàjíbà ìkírun jama tó jẹ́ ọ̀ranyàn kò ní rí ṣe alámọ́dábìlẹ̀ hanbali ọ̀ranyàn ní kó kí jama àwọn mọ́dábì yòókù súnà mọ̀ akádà ní súnà tá a kan pamọ́ ni so súnà yẹn yóò gbèjúlẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ kọjá pé yọ́ sẹ̀wà máa wá bùkátà kọ́sẹ̀ máa jáde kúrò ń bẹ̀ lọ sí tí wọ́n ti máa ń kí jama ìyẹn ó sì pọ̀ yọ́ lọ lásùbà yọ́ lọ láìlà yọ́ lọ láàsáì yọ́ lọ nímọ́gbì yọ́ lọ ń sa yọ́ jẹ márùn lójúmọ́ àá ìjọ àṣìṣọ́ gbé tó bá ti ṣe ìtìká fọ́ lọ́nu mọ́sáàsí mọ́mọ́ jáde fòfòfò tí ìbá ìpé tí ọba pàtàkì a jẹ́ pé ìtìká fọ́ mọ́ dá níbi àwọn mọ́sálásí pẹ̀lú àwọn májẹ̀mú àwọn tí ń bọ̀ alákọ̀ọ́kọ́ tó bá ṣe pé ètìkáf àsìkò tí èyàn fẹ́ fi ṣe irun kankan ò ní báyàn bẹ́ irun ọ̀ràn yẹn kankan ò ní báyàn bẹ́ so bí ẹni tó yẹ pé ó bẹ̀rẹ̀ láàrin òru ó sì rẹ̀ parí ẹ̀ sàṣùbà àṣùbà yìí sì ti mọ̀ bí tóun ó ti kí níjàmá so lórí mọ́tàbọ̀ àwọn tí wọ́n sọ wípé kèsì dẹrin kó lọ́jọ́ kan àjẹ́ wípé ó ti lálàáfíà báwọn ẹni bí àtọ́wá dúó sí tọ́wá ti kóra dúó síbẹ̀ tí sì ń sinà rẹ̀ ó ń kírun ó ń ka Quran ó ń sàdíkìrì nǹkan mẹ́ta náà ni tó bá rọrùn fún láti tọrẹ mẹ́ndẹ̀lá ẹlẹ́ẹ̀kejì tó bá ṣe wípé ẹn tí ó fẹ́ kìí ṣe ọ̀ràn èèyàn ní kírun jàmá bí abarapá tí ò lè lọ mọ́sálásí kò sí ẹni tí ó gbé lọ tẹ́lẹ̀ náà tó bá ṣe ìtìkáàfù rẹ̀ mọ́sálásí tí wọ́n ètí kírùn jàmá kò sí wọ̀ mẹ́ mọ̀rọ̀kọ́ ti yẹ́ sí àbí ọjọ́ obìnrin tó ń bá ṣe ìtìkáàfù rẹ̀ ìdí ètí jẹ́ tí wọ́n ètí kí jàmá kò sí wọ̀ mẹ́ àbọ́mẹ́ ike ta lè lórí kìí ṣe mú súnà mọ́ akádà lé lórí gan àbí bẹ́ẹ̀ kọ́ èèyàn wà lábúlé kan ó nìkan mùsùlùmí tó wà ń bẹ̀ kò sí mùsùlùmí mi ń bẹ̀ so ìwọ̀n bá ń tọ́ bá gbé kalẹ̀ pé mọ́sáàsì rè yọ́ mọ̀ ṣe ìtìkáàfù rẹ̀ <laughs> ń bẹ̀ náà ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ oúnjẹ ẹlẹ́yẹ mọ́ pè lájọ̀ so yọ́ mọ̀ bẹ̀lọ́n kọ́lọ̀ òsì jẹ̀mọ́ fún náà so pẹ̀lú májẹ̀mú yẹn o náà ni àwọn onímọ̀ fi sọ̀rọ̀ nípa etikaf ọlọ́run ọba nìkan náà ni ọba onímọ̀ tó rí ń bá ṣe etikaf ní mọ́sálásí afẹ́kọ́mọ́ paramọ́ o afẹ́kọ́mọ́ paramọ́ kọmọ́ jẹ́ pé yọ́wà dẹ̀ tí wọ́n kàn mọ́ rí apá rẹ̀ wọ́n mọ́ rẹ́sẹ̀ rẹ̀ torí pé àwọn ìyàwó ànábì sallallahu nígbàtàwọn náà ṣe ìtìkáf wọ́n jẹ́ tó ṣe pé wọ́n pa wọ́n láṣẹ pé kí wọ́n má paramọ́ so àwọn náà wá pa ibùdó ọ̀rọ̀ wá gàgá ní mọ́sálásí tẹ́ pé wọ́n fi wà ní ibẹ̀ so tiwa iná agbìyànjú mùtẹ́ bá tún lè gbé nǹkan lé lórí kọ́mọ̀ mọ́ sí bátẹ́gùn sí òkè àbíkẹ́ pa fáànù bẹ̀ kọ́ fáàmọ́ rí àwọn ẹlẹ́ àwa tí ń se ètìkáf ẹ sì mọ̀ pé asọ́pọ̀ sí ìwọ̀n bí kó bí ọlọ ètìkáf ṣùgbọ́n kọ paramọ́ nípa ìrun jàmá gan Ànábì sallallahu sọ pé tamna'u ima Allahi masajidallah fún àwọn ẹrúsìn Ọlọ́run lóbìnrin láti náà lọ mọ́sálásí tó bá ti á di pé à ẹnìkan lúgọdé wọn àbá rẹ̀ ń bẹ lọ́kàn ìtẹ́ ń gbà yọ̀ǹda gan ibẹ̀ ní ti mọ́ rí abẹ́nú àti mọ́ bọ́kùnrin sọ̀rọ̀ so ìyẹn láàmọ́ kọ̀ fún wọn tàbá ti gbúrò pé ìbàjẹ́ lè ṣẹlẹ̀ wọn tọkàn bá balẹ̀ pé òsì bàjẹ́ kankan kò sí ìwọ̀nmi káwọn náà kí wọ́n lọ sin lọ́ọ̀ nínú mọ́sálásí àbí wọ́n lọ síbi ìdì so ajá mọ́sálásí àbí gbangba ta rẹ̀ wọ́n sọ pé ìdájọ́ kan náà ni so kódà kó ṣe bí asóró rẹ̀ lẹ́lòmí ti ráyè àbí ọkùnrin káàkiri náà ni lọ́bá jókòó bẹ́ẹ̀ tó ń ka kùránì lọ so kò sí wọ́n bẹ̀rẹ̀ rárá so gbogbo ohun tí wọ́n bá fi kún mọ́sálásí ara mọ́sálásí náà ló tẹ mọ́ mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam tó wà ní Medina àti tó wà Mọ́kà tí extension dé bá tó tún ti pọ̀ sí gbogbo bí wọ́n bá ká mọ́ náà mọ́sálásí tí Mọ́kà tiẹ̀ tó wá fọ́ ní nípa wípé ẹnu àlà haram ọkọjá mọ́sálásí haram Mọ́kà àwọn àfáà wà ìpò lórí pé gbogbo ibi tí èèyàn bá wà àpákanú àwọn àfáà sọ pé gbogbo mọ́sálásí tí bá kọ́ sínú haram Mọ́kà kìí sí mọ́sílò haram yìí kàábà dúó lọ́tọ̀ masjidul haram wá yípo rẹ̀ báyìí haram mọ́kà tó jẹ́ ìwọ̀ táìkan sí tó bá wà ń bẹ̀ ohun tó wá extend ju gbogbo yẹn lọ àwọn afá kan wà lórí pé mọ́sálásí ẹni mọ́sálásí tó bá ti wà nù tó bá dùnà haram ìpìlá dá náà lọ́ọ́ mọ̀ gbà pẹ̀lú ti masjidul haram náà àpákan náà àfá àṣẹfà ti wà yẹn so ibi yòówù tó bá ti wà ń bẹ̀ àbí yòówù tí wọ́n bá wá fẹ́ mọ́sálásí dé ara masjidul haram náà ni ládàkan náà ni àjẹmọ̀ pẹ̀lú ògo Ọlọ́run. so eléyìí ni ọ̀rọ̀ àwọn Hanabila so wọ́n ní àwọn ọ̀rọ̀ míì tó lóríṣiríṣi bẹ̀tì ó ti papọ̀ mọ́ àwọn èyí tí a ti sọ sí wájú sókí náà ni pé àwọn Màlìkí àti Ṣàfi'íyà so wọ́n ní kò sí ìwọ̀n bí kíyàn ó ṣe itikaf ní ẹni masalasi àwọn Hanabila àti àwọn Hanafiya àwọn sọ pé inú májẹ̀nù pé kó masalasi jima jùmúrù wọn ìtọ́pọ̀ jùnú wọn wọ́n dúró lórí pé mọ́sálásí ilé àìfi ṣe ìtìkáf àwọn ànàfíà nìkan ní ẹsọ wípé kò sí ìwọ̀n bí kí obìnrin kó wọn fi ṣe ìtìkáf ń tiẹ̀ ọlọ́run bá nìkan ni ọba onímọ̀ so ibẹ̀rẹ̀ láàdùn sí pẹ̀lú òkè ọlọ́run nígbà tá a gbé kọlọ́run jẹ́ wúlò fún wa هذا وصلى الله على نبينا محمد